Agbo oògùn diabetics bámi gẹ́ẹ̀tì abèrè oblator seed oògùn diabetics gẹ́ẹ̀tì abèrè gẹ́ẹ̀tì èpo igi mango èpo igi mango gẹ́ẹ̀tì ìyèrè kànáfùrù gẹ́ẹ̀tì ewé akíntọ́lá nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí ló máa sì pọ̀ fún ẹni tó ní diabetics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 ẹ̀ ń ṣiṣẹ́ bí aláìṣe ẹ̀ rí lékọ́ ẹ̀ rí nǹkan gidi gbé ṣe ẹ̀ dẹ̀ ń ṣiṣẹ́ ẹ̀mí òkùnkùn ń dà yín láàmú oṣó ń dà yín láàmú àṣẹ ń dà yín láàmú ṣó orí powder tó wà lọ́wọ́ mi kì í ṣoṣó lẹ̀ o kì í ṣèmùlẹ̀ àgbà kì í ṣẹ̀bẹ̀ àgbà o àmọ́ tọ́wọ́ ẹ̀ bá tẹ àwọn powder yìí báárì a máa wà láàrin ìwọ àti àwọn ẹ̀mí òkùnkùn wọn ní ní access sí ẹmọ wọn ní rí ẹmọ wọ́n wá rògo ẹlò wọ́n á máa gbé dáadáa ṣe nínú ayé ó ti yé sí monitoring spirit wọn ní ní access sí wọn ní rí ẹmọ àwọn egbòogi ẹ̀kọ́ tèmi kọ́ láti India ní China ní Arab country ní Asia continent lèmi ń jẹ́ káwọn ọmọ ìyá mi kẹ́ máa jàǹfààní ẹ̀ iṣẹ́ tí mo bá ń lé ni láfíríkà náà mo rìn káàkiri kẹ́kọ̀ọ́ ọmọ Ìlọrin lèmi iṣẹ́ tí bàbá mi ń ṣe ni akẹ́kọ̀ọ́ káàkiri Nàìjíríà ká tó wá jáde so gbogbo nǹkan wa dẹ̀bí sọ pé ó wà àlàálẹ̀ tí ò lẹ́bọ lẹ́rù tí ò sì pé fìtọ́ fọ̀gbẹ́ ò anybody gbìyànjú kó gẹ̀ẹ́tì àwọn powder wa náà cancer diabetics asthma tó fẹ́ finú ṣoyún tó fẹ́ àbọ́kùnrin tí wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ táròbòsà ń dà láàmú tí dakọ́lẹ̀ ń dà láàmú gẹ́ẹ̀tì caterpillar àti transformer àti miracle leaf sí wa bẹ́ẹ̀ ni ọkùnrin ló bá mú nǹkan ọmọkùnrin adẹ̀ tó máa láwọn special tá a máa ń ṣe so obìnrin náà fẹ́ conceive ní kíákíá gẹ́ẹ̀tì caterpillar gbogbo wọn tó ń gbé nǹkan sínú womb inú uterus inú ovary tó ń ní miscarriage tí nǹkan ń dà láàmú tó ń jẹ́ tí nǹkan ń rìn lára ẹ̀ tí wọ́n ta lọ́fà àfúnjẹ òògùn gbìyànjú kó get miracle leaves ewé ọ̀tọ̀ọ̀tọ̀ hundred la fi preserve senna leaf pẹ̀lú mọ́ zemzem ó wà effective gidi ẹni tó ní fibroid àbí tó ní blockage tube get bulldozer wa bulldozer met fibroid ẹni tó pé ọmọ kékeré tó ní tí ọpọlọ ẹ ń lọ ẹ̀yìn àbọ̀gbàlagbà tó ń gbàgbé nǹkan gbìyànjú kó get two point five digital memory booster wa gbogbo nǹkan wa ló wà aláàlì ṣẹ́ ti rí aláàlì aláàlì ó gba láàbù kọjá ó dẹ̀ wà scientific approve ẹ wọ́n sọ plus two seven six one two nine five six three eight nine àgbo diabetics tó ṣe yẹn mu kọ́ọ̀pù kan láàárọ̀ mu kọ́ọ̀pù kan lálẹ́ gbogbo ike nínú pèníjà kọ́ńtà tiwa iná.